àmọ̀ràn ti jáde sí àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè nàìjíríà láti mú iṣẹ́ wọn àti ohun tí wọ́n bá mọ̀ ṣe ní pàtàkì àmọ̀ràn yìí ló wá láti ẹnu ẹni tó jẹ́ gbajúgbajà olórin tàkasúfè ìyẹn kórèdé bello ẹ jẹ́ ká lọ gbọ́ bí ìròyìn náà ti lọ. àmọ̀ràn ti jáde sáwọn ọ̀dọ́ tó nífẹ̀ẹ́ láti di ìlú mọ̀ọ́ká lágboolé orin àti amúlùdùn láti múra wọn ní pàtàkì kí wọ́n má kó yan ara wọn kéré kí wọ́n wá sì wo ara wọn gẹ́gẹ́ bí ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ ìyẹn upcoming artist àmọ́ kí wọ́n wo ara wọn ní ipò ìlú mọ̀ọ́ká tí wọ́n fẹ́. àmọ̀ràn yìí ló jáde láti ẹnu ìlú mọ̀ọ́ká olórin takasúfè Kóredó Bello nígbà tí tẹlifíṣàn Orísun fi ọ̀rọ̀ wa lẹ́nu wò Kóredó Bello ní àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ gbọ́dọ̀ ní ìgbàgbọ́ àti ẹ̀mí ìrẹ̀lẹ̀ ẹ jẹ́ kí a gbọ́ ohun tó sọ. So. Ma má wo rẹ less less you know ma <laughs> má gunyan ẹ kéré àwọn èèyàn lè gunyan ẹ kéré but you when you dey pound your own yam no ma gun kéré má wo rẹ bí upcoming Ma wo rẹ bí pé so mo máa ní pé have the attitude of humility but have the the, um, the consciousness of confidence. So, wani ọkàn rẹlẹ̀, I think that's humility. <laughs> wani rele. but also need the igboya. I think, I think, I hope I'm correct. Igboya is confidence. So, we need you know, ìrẹ̀lẹ̀ ati confidence àti ìgboyà. Torí tó bá fẹ́ jẹ́ èèyàn láyé, We need that wo rẹ̀ in that state already tó bá fẹ́ jẹ́ mega superstar wàá bẹ̀rẹ̀ sí máa gbogbo nǹkan tó ń ṣe àwọn actions tó ń take you know, tó bá fẹ́ jẹ́ bíi ẹ̀mí tó bá fẹ́ jẹ́ Wizkid nsìn ó láwọn nǹkan tó lè máa ṣe tí kò yẹ kó máa ṣe torí pé o ní láti máa take actions to match destiny yẹn ṣe so if you want to be tó bá fẹ́ jẹ́ olókìkí àbí báwo lè <laughs> ṣe olókìkí yeah somebody gbẹ̀yàn pàtàkì um, o lè máa take àwọn actions bíi you know, tí o tí o bá ibi tó ń lọ mu. ó sọ wípé òun bẹ̀rẹ̀ iṣẹ́ orin pẹ̀lú ijó jíjó ní iléèwé láti bẹ̀ lọ òun sì bẹ̀rẹ̀ kíkọ orin sílẹ̀ nítorí láti kékeré lòun ti nífẹ̀ẹ́ láti máa mú inú àwọn ènìyàn dùn kò ṣàìsọ wípé irú ẹni tóun jẹ́ lọ́dún márùn-ún sẹ́yìn kọ́ ni òun jẹ́ báyìí àti wípé orin tóun kọ jẹ́ èyí tí ń mú inú àwọn ènìyàn dùn nígbà tí tẹlifíṣàn Orísun béèrè lọ́wọ́ rẹ̀ ẹni tó ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe tí orin rẹ̀ sì ní ipa lórí orin rẹ̀ ìyẹn biggest music influence ó ní olóògbé Michael Jackson àti àwọn àgbàgbọ́ olórin mìíràn. amúlùdùn <laughs> ni mi so gbogbo àwọn orin tí máa ń kọ mo fẹ́ kó máa múnú àwọn èèyàn dùn I want to be able to you know, put expressions of joy love and hope out there so regardless of the brand tí n bá ṣe you know orísun mi nìyẹn ah thank God say na orísun be this orísun mi nìyẹn so kò bá jẹ́ anywhere tí n bá lọ tí n bá you know rebrand sí orísun mi ni pé mo fẹ́ máa mo fẹ́ máa communicate emotions of joy love and hope. lórí àrùn covid-19 tó wà níta Kóredé Bello sọ wípé àrùn náà ti ní ìpalára lórí ìpinnu rẹ̀ láti rin ìrìn àjò afẹ́ fún orin rẹ̀ ìyẹn tọ̀ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ ohun tó ní lọ́kàn láti ṣe nínú ọdún tí a wà yìí ó ní ohun tí àrùn covid-19 ti kọ́ òun ni wípé ẹni ń bá ní ìlera ló lè gbélé ayé kò kan olówó kò sì kan tálákà kí ara ṣáti wà ní àlàáfíà ló ṣe pàtàkì ẹ gbọ́ ohun tó sọ. ó fi gbogbo wa yeah. pandemic fi gbogbo wa o no be small thing ó hmm, bá wa ń lé o torí pé plan mi fún 2020 ni pé kí n máa tour you know ó ti pẹ́ tí mo release orin so um, gbogbo plans wa ni pé you know i'm at tour everywhere máa tour around and bó ṣe ní pé a lè jáde pé ah ilé náà máa wà so ó fi wá díẹ̀ and um, but adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣá pé at least ẹ̀mí yìí wà tẹ́yìn bá wà láyé ẹ ṣáà máa dúpẹ́ náà ni <laughs> àbí. lákòótán kórédébélò rọ ìjọba láti ṣe àtìlẹ́yìn fún oògùn àti egbògi ìbílẹ̀ ìyẹn ewé àti egbò lórí àrùn covid-19 ẹ gbọ́ ohun tó ti sọ. Ah, solution tí mo lè prefer um, lóòótọ́ kí kátórí um, antidote wọn ní pé máa tó next year and the truth is mo, de, mo understand pé àwọn èèyàn need láti torí tó bá wà nílé ò lè jẹun now you know àwọn èèyàn need àwọn èèyàn ní family láti take care of but mo fẹ́ ka ka consider homegrown solutions àwọn. Um, ìbílẹ̀ medicines wa i need láti we need we need government to to sponsor um, uh, professional studies i need láti take professional studies into uh, our own herbal solutions to lè you know to lè fún wa solutions torí pé we cannot just be waiting for <laughs> western people to be throwing medicines at us Kini ni torí pé àwọn náà alọ́gbọ́n àwọn. <laughs> ewé àti gbò <laughs> ewé àti <laughs> kí ló máa ń pè but um, yes homegrown solutions a ní láti you know, tójú bọ ibẹ̀. Elijah Adégòkè ló jábọ̀ rẹ̀ fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà